jésù mọ́ mi olúwa dìdí àánú tì mí ojú àdúrà má tì mí téèyàn ò bá rí àánú gbà ojú àdúrà tì bí aládùúwà àwọn tí ò yẹ kó yẹ̀yẹ́ wá yẹ̀yẹ́ àwọn tí ò yẹ kó rìn fi arìn fi àwọn tí ò yẹ kó sọ̀rọ̀ sí á sọ̀rọ̀ sí mọ́mí mi ẹjẹ́ gbàdúrà ṣùgbọ́n tí àánú bá dé àbùkù á lọ tí àánú bá dé ẹ pé jésù mọ́mí ẹni olúwa dìdí àánú sí mi olúwa dìdí àánú sí mi olúwa dìdí àánú sí mi olúwa dìdí àánú sí mi kójú àdúrà má tì mí ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ ah olúwa dìdí àánú sí ìdílé mi olúwa dìdí àánú sí iṣẹ́ ìránṣẹ́ ìwọlẹ̀ nìkan olúwa dìdí àánú sí àwọn ọmọ mi olúwa dìdí àánú sí gbogbo iṣẹ́ ọwọ́ mi oh, ojú àdúrà gbọ́dọ̀ tì mí olúwa dìdí àánú sí wa. ẹ̀yin ọmọ ọlọ́run ẹ béèrè ẹ fún àánú yẹn àánú ni kẹ́ ẹ wá ẹ má wá ènìyàn jù ẹ kọ́kọ́ wá àánú yẹn náà àánú gbé àwọn ènìyàn dìde fún wa tá a bá ti wá àánú ọlọ́run tí àánú bá ti dìde jésù olúwa wá ẹsẹ̀ scripture ni ò ṣe wá láàárọ̀ yìí mọ́mì ọlọ́run ló máa ń dìde àánú àwọn èèyàn máa disappoint ẹ jẹ́ ká kọ́kọ́ àánú ọlọ́run wa máa gbé ojú rere dìde ó ní ìwọ ó dìde so mọ́mì ọlọ́run máa ń dìde àánú fún ènìyàn tí ènìyàn bá ti lè kígbe tọ́ tí ènìyàn bá ti jẹ́ kó mọ̀ wípé tí ènìyàn bá ti make open confession yẹn open confession là ń sọ láàárọ̀ yìí nínú àdúrà gbígbà gan tí ò bá sí àánú lórí àdúrà àdúrà sì di frustration hallelujah abẹ́ ìmọ̀pàdúrà kan nílò àánú ìdílé ẹlòmíràn ni mo gbàgbàgbàgbà kò sí nǹkan kan ọ̀run àánú ṣe lórí àdúrà yẹn ni ẹ pe orúkọ jésù. ìdílé aláyọ̀ mi lórí ohun gbogbo tí mò ń béèrè ẹni olúwa fọ ohùn àánú olúwa lórí àdúrà mi láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lórí ìgbìyànjú ilé mi lórí làálàá mi ẹni olúwa fọ ohùn. Bobby. God bless you all our mommy and daddy. Let's begin to share as we are joined. you. Baba mo fi ẹ̀ṣẹ̀ tó. Bàbá nígbà tí mo rí ẹ̀ṣẹ̀ tó. tó. bí rẹ o tá máa fòdò fún kò máa sọ bẹ́bí rẹ o tá máa gbéga ọkọ̀ lọ́nà pé hallelujah. jésù kristi olúwa gbogbo ènìyàn jẹ́ ama kí ògògò fún ọlọ́run ẹ jẹ́ ama kí ògò fún bàbá yẹn ẹ jẹ́ ama kí ògò ògò ògò ògò ẹ máa kí ògò ògò ògò ògò ẹ máa ké fún bàbá yẹn ẹ máa ké fún bàbá yẹn ọba tó jẹ́ ká rí ọjọ́ the last. ẹ jẹ́ fún bàbá yẹn ẹ a máa mọ rírì rẹ̀ pé olúwo ṣe olúwa ṣe fún àánú tí mo rí gbà ẹ máa yìn ẹ máa yìn ẹ ní olúwa ò ṣe ọba àwọn ọba ọba tó tó fara tì bí òkè ọlọ́run àwọn ọlọ́run olúwa gbé yín ga olúwa gbé yín ga olúwa gbé yín ga fún àánú yín tó pọ̀ bí yàn lórí ayé wa ẹ máa yìn ẹ máa yìn. ẹ máa yìn ẹ máa yìn jésù olúwa wa ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run mo dúpẹ́ pé mo rí òpin oṣù yìí ọlọ́run mo dúpẹ́ nítorí pé oṣù yìí ò kọ́ mi nílà ẹ̀kún ọlọ́run mo dúpẹ́ nítorí pé oṣù yìí ò kọ́ mi nílà ibi àdúrà ọpẹ́. ẹjẹ́ a máa jí àwọn ọmọ ọlọ́run ẹjẹ́ a a máa jí àwọn ọmọ ọlọ́run olúwa o ṣé olúwa mo mọ̀re olúwa mo mọ̀re o olúwa mo mọ̀re o ẹ dúpẹ́ lórí ọmọ ẹ dúpẹ́ lórí ọkọ ẹ dúpẹ́ lórí aya ẹ dúpẹ́ lórí ayé yín àánú tó pọ̀ tó pọ̀ bóyá ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ jésù olúwa wa ẹ̀yà tún dúpẹ́ lọ́wọ́ mo dúpẹ́ ó jẹ́ káyé béèrè pé bó lọ ọlọ́run ẹ wà ìṣẹ̀lẹ̀ táyà fi sọ wípé níbo lọ́lọ́run tó wá ń pè gan wà ọlọ́run mo dúpẹ́ torí pé ojú àdúrà ò tèmi nínú oṣù ó àdúrà. ẹ̀yin màmá yẹn dáadáa ẹjẹ́ àdúpẹ́ yẹn dáadáa ẹjẹ́ ẹjẹ́ àdúpẹ́ yẹn dáadáa olúwa mo dúpẹ́ o ò jẹ́ kójú àdúrà ó tì mí ọlọ́run ó ṣe ọlọ́run ó ṣe ọlọ́run ó ṣe lórí ọmọ ọlọ́run ó ṣe lórí ọkọ ọlọ́run ó ṣe lórí a ọlọ́run ó ṣe lórí ìdílé mi ó dúró tì mí ó ń bẹ lẹ́yìn mi ìdí ọpẹ́ mi ò ẹ̀dá mi dúpẹ́ ó dúró tì wá ó ń bẹ̀lẹ̀ yìí wá ìdí ọpẹ́ wà rè o ẹ bá wa dúpẹ́ o ṣé o bàbá o ṣé o bàbá mi o ṣé o bàbá o ṣé o bàbá mi ọba mímọ́ o ṣé o o ṣé o bàbá mi jésù olúwa wa ẹ jẹ́ lọ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ pé olúwa gbogbo ibi tí mo ti gbàṣẹ sí ọ bíi ọmọ sí bàbá olúwa mo wá láàárọ̀ yìí fún ìdáríjì olúwa dáríjì mi ó yá àdúrà ẹ̀ṣẹ̀ àìsìn ọlọ́run ẹ̀ṣẹ̀ àìyìn ọlọ́run ẹ̀ṣẹ̀ ìkùnsínú ẹni olúwa dáríjì mi gbogbo ibi tí mo ti gbàṣẹ sí ọ ẹni olúwa dáríjì mi gbogbo ibi táwọn ọmọ mi ti ẹni olúwa dáríjì wa olúwa dáríjì wa gbogbo mi táwọn ọmọ mi ti gbà ṣẹ̀ sí ọ gbogbo mi tẹ́mi ni wọ́n ti gbà ṣẹ̀ sí ọ ẹni olúwa dáríjì mi olúwa dáríjì mi gbogbo mi tí mo ti mú ojú ogo rẹ bínú ẹni olúwa dáríjì mi olúwa dáríjì mi olúwa dáríjì mi olúwa dáríjì mi olúwa dáríjì mi gbogbo ẹ̀ṣẹ̀ tí sátani fẹ́ máa fi mí sùn níwájú olúwa ẹni olúwa dáríjì mi gbogbo àìṣedéédé mi olúwa dáríjì mi ẹ béèrè fún ìdáríjì ẹ béèrè fún ìdáríjì ó ní àlè wà nínú ẹ̀ṣẹ̀ ká máa pè é orúkọ olúwa olúwa dáríjì mi gbogbo àìṣedéédé mi olúwa dáríjì mi ẹ̀ṣẹ̀ ọwọ́ mi olúwa dáríjì mi gbogbo ìfisùn sàtánì lórí mi jésù olúwa wá ẹlẹ́jẹ̀ abéèrè fún agbára olúwa agbára tí mi ò fi ní bá oṣù yìí lọ sẹ́ẹ̀ agbára tí oṣù yìí ò fi ní gbé mi mì tọmọtọmọ olúwa mo tún dé ní kùtùwò òwúrọ̀ yìí olúwa gbé agbára yẹ̀wò mi ó yá agbára. agbára yẹn ẹ béèrè fún agbára yẹn ẹ béèrè fún agbára yẹn agbára tó tó la oṣù agbára tó tó la oṣù jà agbára tó tó la oṣù jà ah, ẹgbẹ́rì agbára ẹgbẹ́rì agbára jésù olúwa wa ẹni olúwa dì mí ní gbogbo tí mo ti ń jò ó yá àdúrà orúkọ jésù orúkọ jésù oyá oyé yóò dára fẹ́yìn ọmọ ẹ̀jẹ̀ fìtárà gbà olúwa jí wa gbogbo bí tá a ti ń jò ní gbogbo bí tá a ti ń jò olúwa fẹ́ agbára jíwa olúwa jíwa olúwa jíwa olúwa jíwa olúwa jíwa gbogbo ibi tá a ti ń jù nípa tẹ̀mí nípa tara nípa tìṣúná olúwa jíwa olúwa jíwa olúwa jíwa gbogbo ibi tí a ti ń jù gẹ́gẹ́ bí ìdílé olúwa jíwa olúwa jíwa olúwa jíwa gbogbo ibi tí ayé wa ti ń yọjú gbogbo ibi tí ayé wa ti ń yọjú ẹni olúwa jíwa gbogbo ibi tí ayé wa ti ń yọjú olúwa jíwa ní gbogbo gbogbo ibi tí ayé wa ti yọjú ẹni olúwa dí wa pa gbogbo ibi tí ayé wa ti yọjú olúwa dí wa pa gbogbo ibi tí ayé wa ti yọjú olúwa dí wa pa oya oya oya oya oya oya oya oya oya oya oya oya oya oya oya oya oya ah oya oya oya oya oya oya oya oya oya oya oya oya olúwa dí wa pa olúwa dí wa pa olúwa dí wa pa olúwa dí wa pa jésù olúwa wa ẹ pé jésù olúwa gbé mi wọ àá ó ní gbé mi wọ yàrá àgbàrá agbára lọ Jésù mú mi wọ yàrá agbára lọ eh. mú mi wọ yàrá Jésù mú mi wọ yàrá agbára lọ eh. yàrá agbára tó mú bàbá lọ làwọ̀ ìyàrá agbára tó mú bàbá jíde wọ̀ mú wọn lọ yàrá ohun òkè ó yẹ kọrin mú wá wọ yàrá bàbá àtúntìdé mú wá wọ yàrá bàbá bàbá mú wá wọ yàrá ẹ béèrè agbára ẹ béèrè agbára màláka sọndẹrẹbọ sùkàyà yàrá agbára tó mú bàbá lọ́la bàbá bàbá o yàrá agbára so mú bàbá jíde wọ̀ o mú wa wọ yàrá ohun òkè ó yá mú wa wọ yàrá bàbá bàbá tún ti dé mú wa wọ yàrá bàbá mú wa wọ yàrá ayálága kábọ̀ ṣàdáyà balábọ̀ síndé olúwa dá inú agbára sínú wa yàrá agbára tó mú bàbá lọ́la wọ̀ yàrá agbára tó mú bàbá jíde wọ̀ eh, mú wọ̀ yàrá agbára lọ. mú mi ẹ pé jésù ẹni olúwa sọ́ọ̀mù àti dé olúwa tọ́jú mi sí yàrá agbára olúwa tọ́jú àwọn ọmọ mi sí yàrá agbára kí a má farapa nínú oṣù tó mà yóò yára. sínú yàrá agbára tọ́jú àwọn ọmọ wa sínú yàrá agbára tọ́jú ilé wa tọ́jú àgọ́ wa tọ́jú ẹbí wa bàbá agbára agbára abéèrè agbára abéèrè agbára abéèrè agbára abéèrè agbára láìsí agbára ayé òfo ni láìsí agbára ayé ẹkún ni láìsí agbára ayé ìdààmú ni bàbá bàbá bàbá bàbá bàbá bàbá tọ́jú wa yàrá jésù yàrá bàbá bàbá bàbá bàbá olúwa tọ́jú wa sí yàrá agbára olúwa tọ́jú wa sí yàrá agbára olúwa tọ́jú wa sí ìyàrá agbára olúwa tọ́jú wa sí ìyàrá agbára jésù olúwa wa ẹ tún pe jésù agbára ó lágbára ọlọ́run táyé kó lè rí dìímà bọ̀ agbára ọlọ́run táyé kó lè rí dìímà bọ̀. agbára ọlọ́run táyé.

inú agbára titun tí a yóò lè bì ṣubú inú agbára titun tí a yóò lè borí ẹni olúwa dá sínú wa ó yá àdúrà. iná sínú mẹ́ olúwa mo béèrè fún iná tuntun dá iná sínú wa bàbá dá inú agbára inú agbára inú agbára inú agbára inú agbára olúwa dá sínú wa ẹ béèrè ẹ béèrè ẹ béèrè inú agbára bàbá inú agbára inú agbára jésù olúwa wa ẹni inú agbára tí màá fi lo iye ọjọ́ ayé mi láyé inú agbára tí àwọn aṣẹ́ni lórí tí wọn ò fi ní sẹ́mi lórí tọmọtọmọ ẹni olúwa gbé wọ̀ mí ó yá àdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mímọ́ o inú agbára tí màá fi lo iye ọjọ́ ayé mi láyé inú agbára tí màá fi fùfílì mi láyé ó yá gbé wọ̀ wá àti èmi àti ọkọ àti àwọn ọmọ olúwa gbé wọ̀ wá olúwa gbé wọ̀ wá ẹ béèrè fún iná ẹ béèrè fún iná ẹ béèrè fún iná ẹ béèrè fún iná tí ènìyàn bá wà nínú òkùnkùn tí ò bá sì mọ rẹ̀ kò lè ríran kò lè ríran kò lè rí jìnnà àmọ́ mi ìmọ́lẹ̀ ní agbára ìmọ́lẹ̀ ní agbára ìmọ́lẹ̀ ní agbára bàbá bàbá yaba bàbá agbára Jésù agbára agbára ẹ̀mí mọ́ agbára ẹ̀mí mọ́ agbára ẹ̀mí mọ́ agbára ẹ̀mí mọ́ agbára ẹ̀mí mọ́ agbára ẹ̀mí mọ́ sọ̀kalẹ̀ sínú ayé sínú ayé mọ́ agbára ẹ̀mí mọ́ agbára ẹ̀mí mọ́ agbára ẹ̀mí mọ́ agbára ẹ̀mí mọ́ jésù olúwa wa mọ́mí mo fẹ́ kẹ́ gbàdúrà yẹn dáadáa bàbá sọ kínní kan lánàá mọ́mí wọ́n lóhun méjì lèèyàn fi ń gbé ayé ohun méjì lèèyàn fi ń mú ìpínṣẹ ohun méjì lèèyàn fi ń fòfin ìlera tí kọ́kọ́rọ́ méjì yẹn bá wà lọ́wọ́ ẹ̀dá kò sógun tó lè borí ẹ̀ wọ́n ní kọ́kọ́rọ́ àkọ́kọ́ ẹ̀mí mímọ́ mọ́mí ẹ jọ tígbà tá a bá ń gbàdúrà ẹ̀mí mímọ́ ẹ má sùn ẹ má tòògbé ẹ̀mí mímọ́ ni ìmọ́lẹ̀ tí èèyàn bá ní ẹ̀mí mímọ́ àsìwò àárín nínú òkùnkùn tí èèyàn ò bá rí tí ò bá kún fún agbára ẹ̀mí mímọ́ ayé aṣọ ni tọ́yì wọ́n ṣayé ẹ̀ bó ṣe wù ú wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ìfẹ́ olúwa a kì í borí ẹni tó ní ìfẹ́ ọlọ́run a kì í borí ẹni tó ní ẹ̀mí mímọ́ ẹ jẹ́ á pe Jésù lẹ́ẹ̀kan sí ẹni Olúwa dá iná tún iná iná inú agbára ẹ̀mí mímọ́ tó ti ń kú nínú ayé mi inú agbára ẹ̀mí mímọ́ mọ́mí iná yẹn ti ń kú that is why you are reluctant in so many things inú agbára yẹn ti ń kú that is why you get tired easily inú agbára yẹn ti ń kú that is why you cannot move on again ẹja béèrè olúwa tún inú agbára mi dá inú agbára inú agbára tí màá fi délẹ̀ ìlérí ẹ̀ inú agbára tí màá fi mú ìpínṣẹ́ ẹni olúwa tún dá it up. But olúwa tú iná mi rà olúwa tú iná mi rà olúwa tú iná inú ilé mi iná inú mi iná inú àwọn ọmọ mi iná inú ọkọ mi ẹni olúwa tú dá olúwa tú dá olúwa tú dá olúwa tú dá olúwa tú dá jésù olúwa wa ẹ̀ ń borí tá a máa ń kọ́ ni ẹ̀mí mímọ́ tú náà mi dá ẹ̀mí mímọ́ tú náà mi dá ẹ̀mí mímọ́ tú náà mi dá ẹ̀mí mímọ́ tú náà mi dá ogun ayé lè lálejò ẹ̀mí mímọ́ tú ó yá ẹ̀mí mímọ́ tú náà mi dá ẹ̀mí mímọ́ tú náà mi dá ẹ̀mí mímọ́ tú náà mi dá ẹ̀mí

iṣẹ́ ogun alábàágbé ogun onílára ogun máa bẹ̀rẹ̀ máa bẹ̀rẹ̀ máa bẹ̀rẹ̀. ogun ayé lè láre jù ẹ̀mí ni wọ́n tún náà mi dá ẹ̀mí ni wọ́n tún náà mi dá ẹ̀mí ni wọ́n tún náà mi dá ni wọ́n tún náà ni wọ́n tún náà mi dá ogun ayé lè láre jù ẹ̀mí ni wọ́n tún náà mi dá. ogun alẹ́ lè lálejò ẹ pé jésù ọlọ́run kí n má bàa bá ogun lọ olúwa tún iná inú mi dá olúwa kí n má bàa lámọ́ ogun olúwa tún iná inú mi dá ẹ pé jésù ẹ sọ. ọlọ́run kí n má bàa lámọ́ ogun ayé àti èmi àtàwọn ọmọ mi àti èmi àti ọkọ mi nínú iṣẹ́ ìránṣẹ́ olúwa tú iná wa dá olúwa tú iná wa dá kí eré ìje má bàa di ẹtì lẹ́sẹ̀ wa kí ìran wa má bàa kú bàbá tú iná yìí dá bàbá tú ẹ bèrè ẹ bèrè ẹ bèrè ẹ bèrè ẹ bèrè ẹni olúwa tú iná inú mi dá iná mi kú lọ bàbá iná mi kú lọ bàbá inú agbára tó tó sáré ìje inú agbára tó tó mú ìránṣẹ́ bàbá bàbá bàbá bàbá bàbá bàbá. olúwa wa ẹni olúwa ṣe ìrìbọmi náà tuntun fún mi mọ́mí ayé agbára la wà whether you like it or not is a word of battle ó ní a sì lé dragoni olùfisùnni sí ayé mọ́mí láti wá bá wa ṣeré no láti wá bá wa dọ́rẹ̀ no láti wá mọ́mí láti wá mú wa ṣoríire no mọ́mí kí la ṣe fún àlejò sílé ayé àlejò sílé ayé nígbà tá a sì lejò sílé ayé ó ní a sì lè Revelation twelve verse nine ó ní a sì lè dragoni ńlá náà jáde ejò láíláí ni tí a ń pè ní èṣù èṣù is dragon is a serpent láti ṣe kí ni láti tún aráyé jẹ tí ń tan gbogbo àgbáyé jẹ agbára ló máa jẹ́ kémi àti yín resist all his devices a ní wo má lọ síbi iṣẹ́ lé má lọ ṣọ́ọ̀ṣì lẹ́ni a ní ṣe bóun ti ń gbàdúrà láti January sí mi hallelujah a ní wo má dáadáa mẹ́wàá má ṣiṣẹ́ olúwa wo àwọn tí ó gbàdúrà ń gbélé ayé those are the devices of the devil mọ́mí àràgbélayé o ó ní a sì lé dragoni Mommy, if you are conscious that we are in the world of wickedness, you will pray more. Nobody will force you to pray. The word that the next person beside you, you don't know what goes on in his or her heart towards you. Inú ayé tó jẹ́ wípé wọ́n á fẹ́ kéèyàn gbẹ́rù dórí kó má lè sọ. Inú ayé tó wá fẹ́ kéèyàn lọ sílùú ọba kó mú ọwọ́ òfò jáde. Inú ayé tó wá fẹ́ kẹ́ni tó ti ń ṣoríire kó dẹ̀ ṣorí burúkú inú ayé tó jẹ́ pé wọ́n á fi ẹni tó ti ń lọ sókè kó dẹ̀ já wálẹ̀ inú ayé tí wọ́n fi èrò búburú inú wọn bí ẹ̀dá ṣubú ó wá lóò gbàdúrà ó ní a sì lé dragoni ni? ejò láíláí nì tí a ń pè ní èṣù àlejò sílé ayé láti tún aráyé jẹ mọ́mì inú ayé tó pọ̀ jù in the christendom ìdí nìyẹn mo máa ń sọ ẹjọ́ ẹ̀yin ọmọ ọlọ́run don't compare yourself with anybody in the church you are yourself don't compare yourself with anybody before you obey God you are yourself you are nobody. God uniquely made you and you are not like anybody. Elijah, Elijah yellow, Elijah brown, Elijah black. But the truth of the matter, is, you are uniquely different hallelujah gbogbo wa lè wà nínú ọba mọ́mì but we are here for on a different reasons we are here on a different mission so why do you want to copy anybody ó ní a sì lé dragoni náà jáde ejò láìláàní tí a ń pè ní èṣù tí ń tan gbogbo ayé jẹ a sì lé jù sí ilẹ̀ ayé the world níbo lèmi àti yín wà ó ní and the Satan which deceived the world he was cast into the heart kò lọ́ọ̀bì kankan mọ́ mi ilé ayé yìí lájọ ń gbé òun ló fẹ́ máa ṣàkóso ayé torí ó ti mísì ẹ̀ lọ́run ó ti sọ ipò rẹ̀ lọ́run àwa la máa wá sọ wípé no má kó èmi mú àwọn irinṣẹ́ irú ẹ̀ by doing what by moving closer to God. I said something until there is a place for God in your heart. There is no place for you on earth until there is a place for God in your heart. There is no place for you on earth. Ó dìgbà tí Ọlọ́run bá ní ààyè ibùjókòó nínú ọkàn ẹ̀dá kí ẹ̀dá tó gbáyé. You can't have your portion. That was where Baba was reading to us yesterday first first Corinthians two nine to ten mọ́mì àwọn tí ò bá nífẹ̀ẹ́ ọlọ́run tọkàntọkàn wọn ò lè gbádùn ayé yìí they will be a candidate unto the devil devil will govern everything they have agbára yẹn náà la ṣe ń béèrè fún olúwa jọ agbára tí sátani ò ní ṣàkóso ayé mi agbára tí mi ò fi ní sí lára àwọn ìṣàkóso rẹ̀ àti èmi àti ọkọ mi agbára tí mi ò fi ní sí lára àwọn ìṣàkóso rẹ ẹni olúwa gbé wọ mi ó rẹ. fún ọlọ́run olúwa nínú ìdè kò mọ̀ ìyà kò mọ̀ṣẹ́ tí mo wà alágbára tú mi sílẹ̀ ó yá àdúrà. ọlọ́run tí mo wà god bless you mọ́mí fèyí ṣayọ̀ ẹni olúwa tú mi sílẹ̀. Oh yeah, yeah, yeah, yeah, yeah, yeah. yá nínú ìdè kò mọ ìyà kò mọ ìṣẹ́ ọlọ́run tí mo wà ẹni olúwa tú mi sílẹ̀ jésù olúwa wa ẹ tún pe orúkọ jésù olúwa jẹ́ kí ogun padà sórí gbogbo àwọn aládùúrà òdì mi gbogbo ẹni gbàdúrà òdì lé mi lórí ẹni gbàdúrà òdì lórí àwọn ọmọ mi ẹni gbàdúrà òdì lórí ọkọ mi ẹni olúwa jẹ́ kó gun ọ̀ padà sí lórí ọ̀rọ̀. àwọn bàbá ṣì ń bọ̀ wá bá wa gbàdúrà ẹni olúwa jẹ́ kí ogun ó padà sórí gbogbo aládùúrà òdì ayé mi gbogbo ẹni ń gbàdúrà òdì lórí mi ẹni ń gbàdúrà òdì lórí ilé mi ẹni ń gbàdúrà òdì ó oh, màmá yìí gbàdúrà wọ́n ń gbàdúrà òdì mọ́mí mi ẹ gbà olúwa dá padà àkóògùn ó padà tó ológun lọ jésù olúwa wa ẹni kóògùn ó padà tó ológun lọ kóògùn ó padà tó ológun lọ kóògùn ó padà tó ológun lọ máa sọ bẹ́ẹ̀ pẹ̀lú gboyè náà padà tó ológun lọ torí pé ìyè ni mo mi ò kú ó ogun ó padà sólógun. ó yá ẹ sọ bẹ́ẹ̀. ogun ó padà sólógun lọ. tilé tilé tìran tìran wọ. ogun ó padà sólógun bàbá o. ìwòyà bí òyà kú. ogun ó padà sólógun dá padà fi ìtara rẹ dá padà pálákàtà ó padà tó lógun lọ ogun ó padà tó torí wípé ìyè ni mo yà mí ò yà kó ogun ó padà tó lógun lọ. ẹ pe orúkọ Jésù mọ́ mi Olúwa jẹ́ kí ogun ó padà sórí gbogbo aládùúrà òdì mi ẹ pe Jésù. òdì ayé mi ẹni ń gbàdúrà òdì lé mi lórí ẹni ń sáré òdì lé mi lórí ee bàbá mi òkè bàbá mi òkè bàbá mi òkè ẹ máa ṣí ẹ̀yin ọmọ ọlọ́run àwọn ọmọ ọlọ́run ò tí ì wọlé làárọ̀ yìí àwọn ọmọ ọlọ́run ò tí ì wọlé làárọ̀ ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ bá mi jí wọn ẹ bá mi jí àwọn ọmọ ọlọ́run gbogbo ènìyàn ẹ máa jí àwọn ọmọ ọlọ́run ẹ máa jí wọn ẹ máa jí wọn gbogbo ènìyàn ẹ jẹ́ a máa ṣíà ẹ jẹ́ a máa ṣíà ẹ jẹ́ a máa ṣíà ẹ jẹ́ a máa ṣíà bá a ti ń wọlé ó yọ yọ yọ yọ yọ yọ yọ jésù olúwa wa ẹ tún pe jésù àní gbogbo ẹni tó ń ṣe ṣọ́ọ̀rù òdì lé mi lórí jẹ́ kí àdúrà òdì ẹ̀ olúwa jó jẹ́lé lórí olúwa yóò yídà lé lórí ẹ pe jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ gbogbo ẹni tó ń gba tó ń ṣe ìṣọ́ọ̀rù òdì lórí ilé mi ẹni ń ṣe ìṣọ́ọ̀rù òdì ẹni tó ń gba àwẹ̀ òdì ẹni tó ń sáré òdì ẹni tó ń ṣe ìṣọ́ọ̀rù òdì. Ah, àmọ́mọ́ yìí gbàdúrà wọ́n yan àwẹ̀ tí nábòtì wọ́n yan àwẹ̀ tí nábòtì wọ́n dẹ̀ gba ẹ̀mí ẹ̀ jésù olúwa wa mú mi ẹ gbàdúrà nábòtì gbé ayé láláì lágbára nábòtì rin ayé mú mi láì ní ẹ̀mí mímọ́ nábòtì gbélé ayé láì gbàdúrà wọ́n dẹ̀ bá ayé jẹ́ mọ́mì wọ́n parí ìrìn àjò ẹ sínú ibojì mo súre fún ẹnìkan torí má jẹ̀mú àdúrà òwúrọ̀ yìí gbogbo ẹni tó ń sáré èmi àti yín lórúkọ Jésù kan sáwọ ibojì gbogbo ẹni tó wà lórí ìrìn lọ́wọ́lọ́wọ́ tó ní pé kí ayé wa kó já wálẹ̀ lórúkọ Jésù ajásíbò ẹni ń bẹ lórí ìrìn lórí èmi àti yín pé kí ìrìn àjò àdúrà kó má gbè wá lórúkọ jésù olùgbàlà àfipamọ́ sí ibojì mo ní àfipamọ́ sí tẹ́ àfipamọ́ sí ibojì àfipamọ́ sí tẹ́ ọ̀pẹ jésù ẹni lòun fẹ́ gbé mi pamọ́ sí ibojì olúwa tọ́jú ẹ̀ sábẹ́ rẹ̀ ẹni lòun fẹ́ gbé ẹ̀mí mi pamọ́ lójijì olúwa tọ́jú ẹ̀ sábẹ́ rẹ̀ sọ́dọ̀ ẹ̀dúrà. àdúrà ṣì ń lọ láàárọ̀ yìí o àdúrà ṣì ń lọ láàárọ̀ yìí o ẹ má jò ń rẹ́yìn mọ́ mi o ẹ má jò ń rẹ́yìn bàbá ẹ gbàdúrà yẹn dáadáa ẹ̀yin ọmọ ọlọ́run ẹ máa ṣíà ẹ jẹ́ a máa jẹ́ àwọn ẹ̀yin tẹ́ wà lórí rédíò ẹ ṣíà ẹ̀yin tẹ́ wà lórí YouTube ẹ ran ẹnìkan lọ́wọ́ ẹ̀yin tẹ́ wà lórí Facebook ẹ ran ẹnìkan lọ́wọ́ Jésù Olúwa wa ẹni Olúwa gbèjà mi lára àwọn aládùúrà òdì mi olúwa gbèjà mi lára àwọn tó ń wá ìṣubú mi olúwa gbèjà mi lára àwọn tó ń fẹ́ kó lu ìṣẹ̀dá mi ó yá àdúrà. lára àwọn tó ń fẹ́ kó lu ìṣẹ̀dá mi olúwa gbèjà mi lára àwọn tó pàtẹ ìjà tì mí láì nídìí láì ṣẹ olúwa gbèjà mi olúwa gbèjà mi ah jésù olúwa wa ẹni olúwa gbèjà mi lára ọ̀tá tí mi ò rí ṣùgbọ́n tó ń bá mi jà olúwa gbèjà mi lára ọ̀tá tí mi ò rí ṣùgbọ́n tó ń bá ilé mi jà o. olúwa gbèjà mi olúwa gbèjà ọkọ mi olúwa gbèjà àwọn ọmọ mi olúwa gbèjà ilé mi lára gbogbo ọ̀tá tí mo ní tí mi ò mọ̀ ọ̀tá tọmọ mi ní tí mi ò mọ̀ ọ̀tá tọkọ mi ní tí mi ò mọ̀ ọ̀ jésù olúwa wa ẹ pé jésù ẹni olúwa fa orí ìpè ìwọlẹ̀ rí kan sókè kó bẹ̀rẹ̀ sí ní la àgbáyé já lọ́tún àdúrà. olúwa fa orí ìpè yìí sókè kó bẹ̀rẹ̀ sí ní la àgbáyé lọ́tún olúwa gbé ìpè yìí sókè olúwa gbé ìpè wọlé nìkan nìyẹn olúwa tọwọ́ bọ ìpè yìí kó o wá fẹ́ lójú olúwa tọwọ́ bọ ìpè yìí kó o wá fẹ́ lójú tọwọ́ bọ ìpè yìí wọlé nìkan á jésù olúwa wa ẹ pé jésù mọ́ mi ẹni olúwa sọ ìpè ìwọlé nìkan ni kò ṣe dá dúró sọ ìpè ìwọlé nìkan ni kò ṣe pa ẹ gbóhùn sókè sókè. ó yá ó yá ó yá ó yá ó yá ó yá olúwa sọ ni kò ṣe pa olúwa ah jésù olúwa wa ẹni gbogbo ibi tí ìwọlẹ̀ rí kan bá ń dé ní àgbáyé olúwa máa fàyè gbà olúwa jọ máa gbilẹ̀ olúwa jọ máa pẹ̀ka ẹ sọ. ọ̀rẹ́ olùwàjọ́ máa gbilẹ̀ olùwàjọ́ máa pẹ̀ka jésù olúwa wa ẹni olúwa sórí òkè ìwọlẹ̀ rí kan di orí òkè atamátàsé gbogbo ẹkún tí àwọn ọmọ ọlọ́run bá bá dé orí òpè olúwa sọ́ọ̀dì ẹ̀rín mọ́ wọn lọ́wọ́ gbogbo ìgbà táwọn ọmọ ọlọ́run bá ń wo orí òkè yìí láti gbàdúrà olúwàjọ́ máa bá ẹ̀rín àti ẹ̀rín jáde ẹ sọ bí àdúrà. olúwa sọ ní orí òkè agbógun mi atamátàsé óyá óyá óyá ah jésù olúwa wa pé jésù olúwa má jẹ́ kí iná orí pẹpẹ kú kàpáìlìà ẹ̀mí mímọ́ iná orí pẹpẹ ìwọlẹ̀ nìkan olúwa má jọ kú o. rẹ lórí pápá ìwọlẹ̀ rí ká ah bàbá mama má jò kú iná rẹ lórí pápá ìwọlẹ̀ rí ká olúwa má jò kú iná rẹ iná rẹ iná rẹ iná rẹ iná rẹ inú agbára inú agbára inú agbára ní gbogbo ìjọ ìwọlẹ̀ rí ká bàbá bàbá májò kú májò kú iná orí pẹpẹ iná orí pẹpẹ iná orí pẹpẹ bàbá náà yóò kú iná orí pápá pápá jésù olúwa wa pé jésù májẹ̀mú kàtídà tó o ti bá ìwọlẹ̀ rí kankan dá ẹni olúwa jẹ́ ògbilẹ̀ ní gbogbo àgbáyé ẹ sọ. ń lọ lọ́wọ́ báyìí àwọn bàbá máa dẹ́ra pọ̀ mọ́ wa shortly ẹni olúwa fún mi ju ohun tí mo wá wá lọ ah olúwa. jésù olúwa wa ẹ tún pe jésù gbogbo ẹni tó ń bẹ nídìí ìdààmú ayé mi olúwa fi wọ́n rúbọ àlàáfíà mi ẹni ń bẹ nídìí ẹkún ojoojúmọ́ mi ẹni ń bẹ nídìí ìbànújẹ́ ayé mi ẹni ń bẹ nínú nídìí wàhálà ayé mi ẹni ń bẹ nídìí ohun mò ń là kọjá ẹni olúwa fi wọ́n rúbọ àlàáfíà mi ó yá. ẹni ládùúrà ò gbé mi ẹni ní mi ò nílò òun lọ mú bọ̀ nínú àdúrà fi wọ́n rúbọ àlàáfíà mi fi wọ́n rúbọ àlàáfíà mi fi wọ́n rúbọ àlàáfíà mi ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá àyà bàbà bàbà bàbà bàbà bàbà bàbà bàbà bàbà elebo ṣedeyebosa mazodoliaba ekedelia jésù olúwa wa ẹ tún pe jésù mọ́ mi ẹni tó ń dààmú ayé mi ẹni tó ń dààmú ilé mi olúwa jẹ́ fi èyí tó kù ọdún yìí ṣe làálàá tí yóò gba omijé lójú ẹ̀. mọ́mì don't watch what you don't want don't watch what you don't want don't watch what you don't want and don't play with what you don't want. ohun tẹ́ ẹ bá fẹ́ mọ́mì ẹ má wò ó nìran ohun tẹ́ ẹ bá fẹ́ ẹ má bá dọ̀rẹ́ ohun tẹ́ ẹ bá fẹ́ ẹ má gbà á láyè ẹ pe jésù mọ́ mi ẹni tó ń dààmú ayé mi ẹni tó ń dààmú iṣẹ́ mi ẹni tó ń dààmú ìgbéyàwó mi ẹni tó ń dààmú àwọn ọmọ mi ẹni ń dààmú àlàáfíà mi ẹni ń dààmú ọjọ́ iwájú mi ẹni ń dààmú ìpè ìwọlẹ̀ rí kan ẹ pariwo ẹni olúwa jẹ́ kó fi èyí tó kù nínú ọdún yìí ṣe làálàá tí yóò gba omijé lójú ẹ̀ ẹ pé jésù. ẹni dààmú ògo ọwọ́ mi ẹni ń dààmú ohun tọ́run fi rán mi sáyé ẹni ń dààmú àwọn ọmọ mi olúwa lẹ́yìn tó kù kọdún yóò parí olúwàjọ́ wọnú làálàá tí ó gbomi lójú ẹ olúwàjọ́ wọnú ẹkú tí ó gbomi lójú ẹ mọ̀mọ́ yí gbàdúrà àràgbélayé àràgbélayé àràgbélayé àràgbélayé àràgbélayé àràgbélayé ẹni olúwa jẹ́ wọnú ẹkú tí ó gbomi lójú ẹ ẹni tó ń fojoojúmọ́ wá mi ẹni tó ń fojoojúmọ́ pa mí lẹ́kọ̀ọ́ jésù jésù jésù jésù ah jésù olúwa wa ẹni ọ̀tá tí mi ò lè dámú ẹ̀mú rẹ jẹ́ òmu olúwa bẹ́ẹ̀ni God's trap ọ̀tá tí mi ò lè dámú ẹni olúwa jẹ́ kí ẹ̀mú ìwọ olódùmarè olúwa jọ mu láàárọ̀ yìí ọ̀tá ilé bàbá ilé ìyá ilé ọkọ inú ìran ti ibi iṣẹ́ ti ilé àjòjì ti inú iṣẹ́ ìránṣẹ́ ẹni gbogbo ọ̀tá tí mi ò lè dààmú ẹ̀mí ẹ̀mú olódùmarè ó yá bẹ̀rẹ̀ sí ní mú wọn láàárọ̀ yìí ẹ pé jésù ẹ pé jésù. gbogbo ẹni tí mi ò lè dààmú olúwa máa ẹ̀bùn olódùmarè ẹ̀mú olódùmarè ó yá máa mú jésù olúwa wa mọ́mí ẹ múra o àwọn bàbá ṣe ń bọ̀ wá bá wa gbàdúrà mọ́mí ìsọjí òpin oṣù lélẹ̀ sọ́mà là ń wọ̀ lọ báyìí lórúkọ jésù kò ní sọ wá nù mo ní sọ́mà ọdún yìí kò ní ya oró ìbílẹ̀ wa sọ́mà ọdún yìí kò ní fún wa ní ẹkún sọmọ ọdún yìí kò ní fún wa ní ìbànújẹ́ sọmọ ọdún yìí kò ní gba ọmọ lọ́wọ́ wa sọmọ ọdún yìí kò ní gba ọkọ lọ́wọ́ wa sọmọ ọdún yìí kò ní gba aya lọ́wọ́ wa sọmọ ọdún yìí kò ní sọwọ́dà lọ́wọ́ wa sọmọ ọdún yìí lórúkọ Jésù kò ní mí wá ẹ pé Jésù gbogbo oró tí sọmọ ọdún yìí fẹ́ ní ṣe gbogbo oró tí sọmọ ọdún yìí ti ní nínú. No? olúwa májò pọ̀ kankan sílé mi o májò pọ̀ kankan sí ìjọ ìwọlẹ̀ rí kan májò pọ̀ kankan sínú ẹbí mi o ẹ pẹjọ́. Jésù Olúwa wa ẹni gbogbo ìsọjí ẹkún sọmọ.